ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé ní dédé àsìkò yìí láti lè máa bá kíka tafsir al-Qur'an tí a ń kà nínú oṣù rọ̀mdọ́nù yìí so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àwọn ìbáda tá à ń ṣe nínú rọ̀mdọ́nù náà kí ọlọ́run kó máa ṣàgbá ní ìbáda fún wa gbogbo wa kíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. السلام ورحمة الله وبركاته ننو سورة البقرة نني بتيا وننو تفسير القرآن الكريم أي تتلي واتبع ما تتلو الشياطين هنا يأكلوني هنا ولو أنهم آمنوا واتقوا نعم أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راحنا وقولوا انظرنا فاسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشرقين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل السواء السبيل نعم الله سبحانه وتعالى لن ìgbà tí ó ṣe àlàyé fún wa nípa إدان àbí ogun ṣíṣe tí gbogbo náà ti rí ìpínlẹ̀ nankali àti àṣírí àti kundi gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni a ti rí ìpínlẹ̀ rẹ̀ ìpè látọ̀dọ̀ àwọn aṣayatin àwọn èṣù ọ̀dọ̀ wọn ló ti wá so bákan náà ẹni tí bá sì ń ṣerú nǹkan báyìí a ti gbọ́ ntí ó jẹ́ ìdájọ́ rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ni pé ẹni yẹn kò kí ń ṣe mùsùlùmí ẹni tí bá ti ń ṣerú idán àbí oògùn tí a ṣàlàyé nípa rẹ̀ ní àná àyà tí wọ́n tẹ̀lé àyà yìí wá ń jẹ́ àyà tó ṣe pé ó ń ṣàlàyé bí Olúwa Ọba subhanahu wa ta'ala bó ṣe ní àánú àti ìkẹ́ fún àwa tí a jẹ́ ọmọ èèyàn tí ọlọ́run ọba yìí tí kò fẹ́ tí kò fẹ́ aburú kankan fún àwa ọmọ ènìyàn olùwọ́ba sọ pé walaw annahum amanu wattaqaw lamathubatan min indillahi khayrun law kanu ya'lamun alimami ibn kathir wọ́n ní ìtumọ̀ àyà yìí òun ni pé ayi ìtumọ̀ rẹ̀ ni pé walau annahum tó bá lè ṣe pé àwọn ènìyàn àmánu tí wọ́n nígbàgbọ́ ní billahi sọlọ́hún tó ṣe pé olúwọba ni wọ́n gbàgbọ́ wa rasulihi tí wọ́n nígbàgbọ́ sí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tó gbà pé olúwọba òun ni ọba adẹ́dà òun ló kápá gbogbo nǹkan tó dá olúwa ọ̀dá nǹkan kan kí ipa rẹ̀ ọmọ kà ẹni tí ìmánì rẹ̀ bá jinlẹ̀ yóò gbà pé ẹni tí wọ́n fẹ́ ṣe àṣàṣì abẹ́ni tó fẹ́ ṣe oògùn àti oògùn tó fẹ́ ṣe ìgbàgbọ́ ọmọ ẹ̀dá mẹ́niyàn ọmọ pé gbogbo nǹkan yẹn ẹ̀dá ọlọ́wọ̀n bá ní torí pé kí ni wallahu khalaqakum wa ma ta'malun àti kẹtẹ́ ń ṣe níṣẹ́ àti ẹ̀yin gangan olùwọ́bá ní èmi ni mo dá yín olùwà ní walau annahum amanu tó bá ṣe páwọn ènìyàn bá nígbàgbọ́ ni ìgbàgbọ́ sọlọ́hún tí wọ́n nígbàgbọ́ sí anabi sallallahu alayhi wa tó dá wọn lójú ipe olúwa ni ọ̀ràn anabi sallallahu alaihi wasallam sí wa ipe òun sì ni ẹni tí a gbọ́dọ̀ máa tẹ̀lé láti máa gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ wattaqaw tó bá ṣe pé àwọn ọmọ ẹ̀dá mànìyàn tó ń jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́wọ́n ọba alimam ibn kathir wọ́n ní wattaqaw al-maharima tí wọ́n ń bẹ̀rù nǹkan tọ́lọ́hún ṣe ní èèwọ̀ fún yàn pé a gbọ́dọ̀ dédìí ẹ̀ gbogbo ntí olúwa bàbá ń sọ fún wa pé àgbọ́dọ̀ dédìí ẹ̀ ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba àníbá nídìí rẹ̀ o eléyìí ní ń jẹ́ pé ẹnìyẹn ọbẹ̀rù ọlọ́run ọba ẹ máa wo ìbẹ̀rù ọlọ́run ọba tí àwọn afẹ́sìn bá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní òun náà ní an ta'amala bi ta'ati Allahi ala nurin min sheikh usaimin àwọn wọn sọ ìtumọ̀ taqwa báyìí wọ́n ní ti ń jẹ́ at-taqwa òun náà ni an ta'mala bi ta'ati llah kó o máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba kó o máa ṣe iṣẹ́ tọ́lọ́run fi pa ọ́ láṣẹ ala nurin minallah pẹ̀lú ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run yẹn ni pé ọ̀rọ̀ yẹn wà wá látọ̀dọ̀ ọlọ́run tó bá bí omi kí ló dé tó ń ṣe báyìí ó gbára lé ẹ̀rí pé ẹ̀rí tó mú mi ṣe nìyí tó bá wá ń ṣe tán pẹ̀lú ẹ̀rí tarju thawaba Allah ó tó wá máa retí ládàá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀wù lápèjúwe gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe tó ṣe pé wọn náà tó bẹ́ẹ̀ kó o lọ lè fi rinlẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ẹ̀rí mi rè látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ẹ kí o jòkó jẹ́ pẹ̀lú pẹ̀lú iṣẹ́ náà kí wọ́n mọ̀ sí i ẹ gbogbo àwọn náfìlì òru òní sálámà mẹ́jọ ìníkan ètò àìnílòótọ́ هل هو من الله أو هو على نور من الله أو هل هي على نور من الله سوالا تدعو الله أبا سوالا تدعو النبي صلى الله عليه وسلم ẹni tó bá bẹ̀rù ọlọ́wọ́n ọba òun ni kéèyàn máa ṣiṣẹ́ pẹ̀lú ìtẹ̀láṣẹ ọlọ́run ala nurin min Allah tarju thawab Allah mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ pé lè wá rí pé olùbẹ̀rù ọlọ́run lélẹ́yìí yóò máa jọ́sìn pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe pẹ̀lú ìfẹ́ ẹnu kì í ṣe bá ṣe báwọn bàbá ńlá wa bá ṣe ṣe láti jọ yín nu ànábì ju bàbá ńlá yín lọ ànábì ó ju bàbá ńlá yín lọ ọ̀rọ̀ tó yẹ kó máa já lẹ́nu èèyàn ni pé bá a ṣe bá a lọ́dọ̀ ànábì bí ṣe ń ṣe nu ìgbà wọn lèyìn ni ọ̀rọ̀ rọ̀ sọ àwọn pé à ń táwọn afá àgbà ṣe à àwọn afá wọn ti ṣe tipẹ́tipẹ́ à àwọn bàbá ńlọrin ti ṣe tipẹ́tipẹ́ yíwọ̀n ẹsẹ̀ rí anabi ti ń ṣe ẹ̀hẹ́n òun lè rí àbí anabi ni a ṣe òun lè rí so n ti jẹ́ pé yẹn bẹ̀rù ọlọ́run ọba nù olúwa ni wàlẹ̀ annahum amanu ẹ wo ẹ rí i pé ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ kẹ́yìn ni pé tá a kà lánàá kẹ́yìn òun náà ni pé àwọn èèyàn tí wọ́n bá ti ń ṣe idán wọ́n di kèfèrí pẹ̀lú ọlọ́run ọlọ́run tó wá ní pé ah wàlẹ̀ annahum amanu tó bá ṣe pé ìgbàgbọ́ ni wọ́n sẹ́rí padà sí ni o wattaqaw tí wọ́n tún bẹ̀rù ọlọ́run ọba lamathubatun minallah wattaqaw ìbẹ̀rù ọlọ́run ọba náà wọ́n tún ṣàlàyé rẹ̀ bí ṣèkè sèmi wọ́n ní wa an tatruku ma'siyatallah òun náà ni kó o tún fi an tatruka ma'siyatallah ẹni tá ló bẹ̀rù ọlọ́run ọba agbọ̀dọ̀ rí nìyẹn ó jìnnà sí ẹ̀ṣẹ̀ ọlọ́run ala nurin minallah yóò wá jẹ́ pé ìjìnà sí ẹ̀ṣẹ̀ yẹn pẹ̀lú ìmọ́lẹ̀ ni ìyẹn ni pé pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ló fi máa jìnà sí ẹ̀ṣẹ̀ yẹn taksha iqab Allah ọmọ wa fi bẹ̀rù ya ọlọ́run méjì gbọdọ̀ pé sára yẹn ẹni tábà ní pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run á rí i ń tẹ̀lé àṣẹ ọlọ́run bọ́ọ̀lù ọ̀ṣun wa ní kó tẹ̀lé ní oṣù máa tẹ̀lé yóò máa ṣe ìbáàdà gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní kó ṣe so bákan náà yóò tún wá jìnà sí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní kó jìnà sí ẹ̀ṣẹ̀ yẹn bá nàbí ṣe ní ó jìnà sí yóò máa wá retí àánú ọlọ́run pẹ̀lú ìtẹ̀lé àṣẹ rẹ̀ yóò sì máa bẹ̀rù ya ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú ìjìnà sí ẹ̀ṣẹ̀ irú ẹni tẹ́ bá rí báwọn tí méjì pé sára rẹ̀ olùbẹ̀rù ọlọ́run ọba nù náà lọ́lọ́run sọ pé wattaqaw tó bá bẹ̀rù ọlọ́run táwọn yẹn bá bẹ̀rù ọlọ́run pé ah tó ìpín bá sì lè bẹ̀rù ọlọ́run ni o tó sì ní ìgbàgbọ́ ni o la mathūbatun minallahi khayr olúwa ní àá yẹni la mathūbatun yóò máa jẹ́ ẹ̀yìn ládá min indillahi khayr wọ́n gba ládá lọ́dọ̀ ọlọ́run ládá tó ṣe pé òun náà ló sì ní ó wà látọ̀dọ̀ ọlọ́run tó ṣe pé òun náà ló lóore jù mo ní imaamu ibn kasir wọ́n ní pé law annahum tó wáyé kọ́ba lè jẹun tí ata'u Allah wa rasulahu wattaqa wal maharima tó jìnnà sí nǹkan ìwọ̀ gbogbo ntí ọlọ́run bá bá pèlè wọ̀ tí ẹ bá ti ń jìnnà sí ẹni yẹn lólùbẹ̀rù ọlọ́run ọba èyàn ní ṣe zina gbogbo alóye pé ìwọ ni èyàn ní jalè ìwọ ni èyàn ní máa parọ́ ìwọ ni èyàn ní máa sọ̀rọ̀ ẹ̀yìn ìwọ ni èyàn ní máa pẹ̀gàn ìwọ ni èyí ò ní máa ṣàbòsí èèwọ̀ ni èyí ò ní máa ṣàbúrú fún òbí méjèèjì èèwọ̀ ni èèwọ̀ ni gbogbo ẹni tí wọ́n ń ṣerú nǹkan báyìí òun lẹnu tó yẹ pé ń ṣe kí ni ń jìnà sí èèwọ̀ ọlọ́run ọba ọbẹ̀rù ọlọ́run ọba nù àwọn kankan kan wá ń bẹ tí kì í wá wa pé èèwọ̀ náà ni ṣòkòtò rẹ kọ́ kọjá kókó ẹsẹ̀ kó dé kókó ẹsẹ̀ rẹ èèwọ̀ ni ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò pé ah, olúwa ti anabi sallallahu alaihi wasallam ti sọ fún mi pé ìyá ọlọ́run ọba lèèyàn ń fọwọ́ wá ọlọ́run ọba ló máa ń bí ṣe máa ń ṣòfin ẹ̀ òfin ọlọ́run ọba kò ní ń ṣe pẹ̀lú làákàyè tiẹ̀ kò ní ń ṣe pẹ̀lú pé ọba ọláramu àbí ọba ọláramu àìmọye nǹkan tó ń pọ́ bọ́ ọláramu gbáà tó sì wà lára òfin ọlọ́run àìmọye nǹkan tó ń pẹ́ kọ́ wá ní báyà láramu gbáà tó sì wà lára òfin ọlọ́run ẹni tí yóò wá jẹ olùbẹ̀rọ ọlọ́run yóò yóò wá tẹ ẹ̀mí rẹ̀ pé ah kíní yìí àbí kí n ya tẹ̀ mí mi láti ṣe so nítorí wọn bá ti pè ní èèwọ̀ tí anabi sọlọ sọlá ń bá pè ní èèwọ̀ mùsùlùmí èdè díẹ̀ ipe ń dé bẹ́ẹ̀ ń gbé a ah, àbí a ah, àwùjọ yìí kọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ wú àwọn èèyàn báyìí àwọn èèyàn mọ̀ bú yàn lílọ ọ̀rọ̀ sòkòtò yìí àbí ọlọ́run gbà kò sí ní dọ́kàn bẹ́ẹ̀ ọ̀n bá tiẹ̀ lọ́nu bẹ́ẹ̀ náà lóbìnrin pẹ̀lú ọ̀rọ̀ hijab pẹ̀lú ọ̀rọ̀ nìkọ́ọ̀bù ọmọ bá tiẹ̀ lọ nítorí àṣẹ ọlọ́run ọba tí wọn bá ti ṣe èèyàn ń ya pa àṣẹ tó lù wọn bá pa kalẹ̀ nu èèyàn sì ń ṣe kíni yẹn tẹ̀rẹ̀tẹ̀kẹ́ almaharim nítorí wa ní kí wọn ṣe èèyàn ń ṣe nu èèyàn ń ṣe nǹkan tó ń jẹ́ ìwọ̀ náà lè yàn ń ṣe òun sẹ́tàn bá pé kíní kan ní haram àwọn ọ̀nà tí wọn fi ń dá mà nínú ayel Qur'an àbí nínú hadith anabi sallallahu alayhi ọ̀nà tí yóò fi dá mọ̀ nínú alukur'an òun ni kó jẹ́ pé kur'an gangan ni ó sọ fún yín pé hurima pé haramu ni kìíní yìí kó gbé wá pé hurima ti alaykum dama walahma walmaitata walkhinzir wadama almasfuh kó gbé wá báwọn pé èèwọ̀ nǹkan yìí ká gbọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àkọ́kọ́ nù sọlẹ́ kejì òun náà ni ká tún gbọ́ pé olúwa bá pàṣẹ pé ẹ gbọ́dọ̀ ṣe kìíní yìí la tushriku ní olúwa ní wàlá lẹ́yìnù wàlá taqrabu zina lálùgbé wa ẹni pé kò gbé haram wa so irú yẹn láti mọ̀ pé a ah, haram nìkan yìí èèwọ̀ ni so àfi kágbókòlù wa bá sọ pé ìjìyà ń bẹ lórí irú nǹkan báyìí nǹkan tó bá ṣe yóò jìyà wala'inatullahi 'alal kadhibin olúwa ní làánà ìbínú wọn lọ́wọ́ wọn bá òkúrò èèyàn irú yìí wọ́n ti mọ̀ pé a ah, irọ́ pípa jẹ́ pé èèwọ̀ ni so bí o ṣe máa ń dé ìwọ̀ mọ̀nú bẹ́ẹ̀ náà nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí wọ́n bẹ̀rẹ̀ gbọ́ tí anabi bá pàṣẹ pé dandan ni kẹ́ ṣe kíní yìí pé àṣẹ lànàbì gbé wá abánabi náà sọ pé èèwọ̀ ni kíní yìí àbí anabi sọ pé ìjìyà ọlọ́run bá ń bẹ lórí nǹkan báyìí yẹn gbọ́dọ̀ mọ̀ pé nǹkan yẹn o èèwọ̀ ni kéèyàn ó ṣe yẹn gbọ́dọ̀ jìnnà sí ní dandan tán pè ní haram nù nítorí máa ń mọ̀ pé kíní ìdandan gbọ́dọ̀ ṣe oníkànnàbí ọ sọ pé dandan náà ni kíní yìí àbí kó ṣe pé ọlọ́run wa lọ sọ pé dandan ni kíní yìí àbó ní pé tẹ́ ẹ̀ bá ṣe èyàn ó jìyà nítorí mọ̀ pé dandan ni kéèyàn ó ṣe nǹkan yìí nù so olúwa bá wá nítorí pé èèyàn mi ènìyàn bá jẹun tó bẹ̀rù mi tẹ́ ẹ sì táyà mi làkàna mathubatallahi ala dhalika khayran lahum mimma istakharu li anfusihim wa radu bihi olùwà ní ẹ̀ṣẹ̀ ìmí ọlọ́run ọba mẹ́bí ibn Kathir ní ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò kángun sí wọn yóò jẹ́ ti wọn bẹ́ẹ̀ sì ni ẹ̀san yẹn òun lẹ́san tó pọ̀ dáa jù ló lóore jù fún ọmọ ènìyàn ju ń tọ́mọ ènìyàn ń sàlẹ́sà fúnra rẹ̀ lọ tó mi pé gbogbo ń tà ń sọ pé kéèyàn máa ń ṣe ẹbọ àkéèyàn máa ń ṣe idán kọ́ máa ń sóògùn kọ́ máa ń gbogbo ń tà kálánà yìí nígbà tó ní í ṣe pẹ̀lú oògùn ṣíṣe tó ní í ṣe pẹ̀lú nánkàlí ṣe tó ní í ṣe pẹ̀lú àwọn àṣírí takàlánà yìí olúwa tó bá ṣe pé ah àwọn èèyàn bá wà lólè nígbàgbọ́ ni o walaw annahum amanu tó bá kú òdìdí idán yìí tí wọn ò ní pé idán táwọn bá iná làwọn máa bá lọ wattaqaw tó sì bẹ̀rù ọlọ́wọ́n bá lamathubatun min indillahi khayrun law kanu ya'lamun ẹ̀sán ọlọ́wọ́n bá yóò lóore fún wa ju kí wọ́n máa wá ẹ̀san ayé yìí lọ nam. ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راحنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم نعم Olúwa ní kí wọ́n bẹ̀rù mi kí wọ́n tẹ̀lé àṣẹ mi òun ni ọba máa lóore fún wọn ẹwọn kan ẹ wo ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti sọ ìdájọ́ idán tán tẹ́lá wáyà yìí inú àwọn ntẹ́yìn orí pọ̀ wà nínú wáyà yìí ni pé ṣé àìtú hilmillah yóò rí pé sùúrù ọlọ́run ọba ọfẹ́ anu ọlọ́run ọba fẹ́ haythu ya'rudu alayhimul iman ọlọ́run ọba ń ṣẹ́rí wá sí iman bẹ́ẹ̀ pé yẹn ń polongo kan fún yàn pé ẹ ra yìí pé kíní yìí lọ dáa fún yín law annahum amanu ah tẹ̀ bá sì lè nígbàgbọ́ ẹ wọ́n ọba ṣe ń bá wa sọ̀rọ̀ ibi ilẹ̀ yóò ti mọ̀ pé olúwa ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé àánú rẹ̀ fún àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn ọ̀fẹ́ àánú rẹ̀ gbáyì kò fẹ́ fún wa kó ṣe pé ká rí ìbínú òun bó ṣe lè kọ́ ma ṣe àtú rahmatillah ìkẹ́ ọlọ́wọ́n bá fẹ́ ọlọ́wọ́n bá ń fẹ́ àánú fún wa àkọ́kọ́ nínú àwọn ẹni tí àkọ́kọ́ rí nù ẹ̀wọ̀n bí kéèyàn sọ báyìí fún ẹni tí ń ṣe lọ́hùn ẹ̀rí pé gbogbo ń ta kàlánà ń tó tako ntọ́lọ́wọ́n bá fẹ́ ni idán ogun ṣíṣe ọ̀tàkùn tó lùwọ́ bá fẹ́ olùwọ́ wa ni ah walau annahum amanu ẹ̀ bẹ́ẹ̀ pé yẹn ń sànú yàn kí ètò akẹ́ se sì lè fìyẹn lẹ̀ ni o kẹ́ mú eléyìí eléyìí lóore fún yín yẹn ni pé kẹ́ tẹ̀lé lànà nabi sallallahu alaihi wasallam ìṣe tẹ́fì mọ́ lọ lé sóògùn káàkiri ẹ wá padà sọ́dọ̀ ànábì pé kí ló ní ká ṣe kana khairan lahum yóò ń lólóore jù fún yín sọlẹ́yìí òun náà ni a ti rí i pé àánú ọlọ́wọ́n ọba ó lágbára bó ṣe ní ìfẹ́ àánú rẹ̀ fún àwọn bó ṣe fẹ́ kárí kẹun irú ẹni bẹ nínú hadith nínú sahih al-bukhari tó yẹ pé Umar radiyallahu anhu òun ni ó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa ó ní qadima ala rasulillah sallallahu alayhi wa ó ní wọ́n kó àwọn ẹrú látọjú ogun wọ́n lọ ogun kan anabi ran àwọn yẹn lójú ogun gbàtọ́ wa dé wọ́n kó ẹrú dé lára àwọn irútọ́ kúdéhùn fàyídà mọ́rọ́ àtúnmìnà sábù yìí obìnrin kan wá ń bẹ lára àwọn irú tí wọ́n kóhun qad tahlubu sadiyaha tasqi ọ wá ń bi kó pé ẹni tó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni arábìnrin yẹn tó ṣe pé ó ní àǹfààní láti lè máa fún èèyàn lọ́mú ní àsìkò yẹn. إذا وجدت صبيا في الصبي أخذته فألصقته ببطنها Umaru نبي pé tó bá باتي obìnrin yìí bá ti wá rí àwọn ọmọ kéékèèké lára àwọn ẹrú tí wọ́n kó yóò wá gbé ọmọ kékeré yẹn mọ́ra yóò mọ̀ wá fún ní ọyàn rẹ̀ kò ní fi kí ara ó ní wà á rọ̀dọ̀ àìtìhù yóò mọ̀ wá fún lọ́yàn àṣé bí obìnrin ó ṣe ń ṣe tí anú obìnrin yẹn ń ṣe àwọn ọmọ kéékèèké tó rí láàrin wọn ó ní fàkọ́lá náà nàbí sallallahu alaihi wasallam anábì wa ń wò anábì wa sọ fún gbogbo àwọn sọ̀hábà tán wà ń bẹ̀ pé atarawna hadhihi tarihatan waladiha finnar ó ní ẹwọ arábìnrin yìí bí ṣe ń sojú kòkòrò lérí ọmọ ọlọ́mọ ṣó lè gbà kó ń gangan kó ju ọmọ rẹ̀ síná ọmọ rẹ̀ tó bí kọ́ wá jù sínú náà àwọn sọ̀hábà ni a bá ṣe arábìnrin yìí yàní kúlìnàlá a ní kò lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀rùn kí lè yóò ju ọmọ kan dáná kalẹ̀ kọ́ wá ní inú bíhùn òun ju ọmọ òun sínú náà àwọn sọ pé kò rọrùn wàyí àtàkàdérò alẹ́ alátàtàrẹ́hùwà alátàtàrọ̀hù tọ̀tàrọ̀hà ò tọ́ba lágbára pé a ìní ju ọmọ yìí síná kò ní jù faqal anabi wa sọ fún wọn pé lọlọ ìgbésẹ̀ rí ọlọ́run <laughs> ọlọ́run arhamu bi ibadihi lọlọ arhamu bi ibadihi min hadhihi bi waladiha anabi ní sẹ rí ọlọ́run àánú rẹ̀ tó ní sí yín ó ju títí obìnrin yìí lọ bóun ṣe ń ní ìfẹ́ sọmọ ń tí ò ní fẹ́ kíyàwó jẹ́ tí ò ní fẹ́ kí ara ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ sí àwọn ọmọ ènìyàn ju ti òbí tó bí wa lọ ọlànà sí wa ju ti àwọn òbí wa lọ ẹ wo tí ì bá ṣe bẹ́ẹ̀ ẹ wo ọlọ́run ọba ń sọ nǹkan tó ṣe pé wọn ò pé ẹ má ṣe náà ń kàlí ẹ má sógun ẹ má ṣàṣírí ẹ má wá àwùjọ àwùlọ àwùgun ẹ má wá káàkiri mọ́ gbàtọ́ làwọn sọ gbélé yìí tán ọwọ́ ni ẹ wàlẹ́ ọ̀nà òun amanu ee eh, tí wọ́n bá sì lè nígbàgbọ́ ni o wattaqaw o tí wọ́n bẹ̀rù èmi ọlọ́wọ́n ba tó ṣe pé ntí mo fi rán òjíṣẹ́ sí wọn ni wọ́n gbá mú lamathubatun min indillahi khayrun ah, wọ́n bá sì rí ládá tó lórí jùlọ dèmi ọlọ́wọ́n ba sọba kan nínú ẹ̀kọ́ rí níbi àyà yìí òun ni pé anal imana yunalu bihi thawabullah ẹni tó bá ní iman kó ń tọ̀ wọ́n gbà pé òun ò rí lára lọ́dọ̀ Ọlọ́run Ọba ẹ̀san bẹ fún ẹni tó bá ní ìgbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba torí pé olúwa bá ní lamathubatun min indillah walaw annahum amanu wattaqu lamathubatun min indillah subakana ó tó wá àtòrí gbọ́ níbi ayà yìí pé anna thawaba Allahi khayrun thawaba Allahi khayrun o àwọn ládàá tọ́lọ́wọ̀n ẹ̀san tọ́lọ́wọ̀n máa òun náà sì ni nǹkan tí mùsùlùmí máa ń sáré sí ipe mo fẹ́ ní ìgbọ́dọ̀ máa gbà á mùsùlùmí máa ń sáré ni pé bóun ní ṣe rí lára lọ́dọ̀ ọlọ́run gbogbo tí o bá ní mo rí lára lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ó jìnnà sí i njọ́ tí èèyàn bá dé stage pé tán gbogbo tí bá fẹ́ ń ṣe ládá tí rí lọ́dọ̀ ọlọ́run náà ní wa kẹ́niyẹn kọ́ dúpẹ́ lẹ́mìí ara rẹ̀ pé tán alhamdulillah tó pé tó bá ti fẹ́ ṣe báyìí yóò sàmọ̀ wò pé ládàá ní rí ibi eléyìí náà sẹ́ríńjọ́ tí rò ọmọ èèyàn bá máa sí inú pé ládàá ní rí níbi iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí wàláhì àti ṣe Islam yóò ṣòro fún yàn àti lo sunnah nabi sallallahu sallam yóò ṣòro fún yàn torí pé kí ni ìgbà míì wọ́n fẹ́ lo sunnah nabi sallallahu sallam ẹni tó fẹ́ lò pẹ̀lú rẹ̀ gbogbo ọ̀nà tó òfin nílò náà ni ọmọ san fún ọ bọ́yá ọmọ bọ́yá ìyàwó bọ́yá òbí bọ́yá ọ̀rẹ́ bọ́yá afa gbogbo ọ̀nà abẹ́ntẹ́jọ́ wà níbi iṣẹ́ gbogbo ọ̀nà tó òfin ní rí súnà Nabi sallallahu alaihi wasallam tí ó tó òfin ní rí lò náà ni ọmọ san fún yàn àmì tó bá wò pé a ládàlè ni ọgbà ń bi eléyìí òun ni ọ̀wá ní dáhùn òun ni ò dáhùn lóhùn pé òun ní kó bá mi èmi ó ṣe dáadáa bọ́lọ̀ ṣe ní kí sílẹ̀ èmi ó ṣe so ìyẹn ni pé fún ẹni tó bá fẹ́ jẹyàn ní tipa tó fẹ́ tíyàn láti lọ lè máa ṣe nítorí ọba ọ̀fẹ́ ẹni tó bá mọ̀ pé tẹ́mi ọba ṣe nítorí ọba ọ̀fẹ́ yìí la mathubatun min indillah máa rí lára lọ́dọ̀ ọlọ́run pé ládàá tọ́lọ́run yìí òun ló sì lóore jù ṣe rí àwọn ẹlòmíì ẹ̀yìn ẹ fojú rẹ wò mí òun ní ń dààmú wa sẹ́rẹ̀ tó bá lóun ṣẹ̀sìn tí ń ṣe súnà tó pé ẹ fojú rẹ wò mí ní wá wàláì kò ní bá nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba nítorí súnmọ́ jù ni pé ń tọ̀hún yóò ṣe jàǹbá fún sunna nabi sallallahu alayhi wa sallam ọjọ́ ọmọ kéwu ni ọjà àfààní tó a pé ẹfojú rẹ wò mí ní sànwá kí pàtàkì jùlọ ń rúlu táwa wáyé ìlú tó ṣe pé kéé gbé sunna nabi sallallahu alayhi wa sallam lẹ́sẹ̀ àfi dìde ọ̀tá sí sunna nabi ẹni tí bá ń wojú rí ẹnìkan káàkiri òní ṣe sunna o òní ṣe kódà òní rí ṣe inú kọ́ yẹ pé súnà ṣòkòtò àti irùngbọ̀n ni ọkàn kù fún ọ gẹ́gẹ́ gbogbo tí ń jẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam yòókù wọ́n ti gbà á lọ́wọ́ rẹ̀ àkídà wọ́n ti gbà á lọ́wọ́ rẹ̀ lọ́kàn kù ṣòkòtò lásán kódà ń gbà mí náà ṣòkòtò náà wà máa wá dàrú papọ̀ mọ́ra wọn ẹ mọ̀ pé sísbàlì lélẹ́yìn ni àbí kí sísbàlì irú ṣòkòtò yìí wọ̀ wo ni a ìmọ̀ pọ́dọ̀ ọlọ́run ní ti gbẹ̀san wàláhì ntí mú yàn dúró déédéé ni tí ma mú yàn dúró dídí kò sí dọ́kọ̀ bẹ́nìkan yíyan ọ̀nba tiẹ̀ lọ́nu ó bú ọ̀nba tiẹ̀ lọ́nu so eléyìí òun ló jẹ kéèyàn orí tí yàn fẹ́ ṣe ní dáadáa kódà láti ṣe dáadáa fún yàn gan ìwọ ò ní wò pé ah, dáadáa tiẹ̀ mú kó lọ pé jẹ́ ń ṣe dáadáa fún kọ́ba lè yìn mí kọ́ba lè kí mi yìí ò ní kàn jẹ́ ń ṣe dáadáa fún torítọ́ lọ́run torí ẹ̀tọ́ mi ni ntí mo gbọdọ̀ ṣe ni ntí fi gba aládàá so wọ́n kàn máa bá tiẹ̀ lọ ni sòrú ẹ̀ ni nǹkan tí olúwa bá ń táàrí níbi àyà yìí ìpè ládàtọ̀ lọ́wọ́ ọba òun ni ó lóore ju ti gbogbo ẹ̀dá mẹ́nìyàn lọ ṣùgbọ́n kan náà olúwa bá wá ń ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀rí pé torí àyà yìí ẹ̀rí pé àyà àwọn Yahudi ni olúwa bá sọ fún wọn pé irú nǹkan táwọn Yahudi ń ṣe yìí tó ṣe pé ìdán ìdán náà wá fẹ́ràn wọn pa tí olúwa bá fi rán òjíṣẹ́ sí wọn tì so olùwọ́ba ń jẹ́ kó yé wọn pé à kúfúrú lẹ́nu lè ń dìmú yìí torí pé kí ni láwùkánú ya'lamu ẹ ẹ wàá mọ̀ ni tọkàn bá mọ̀ o sọ pé kúfúrú ni àwọn náà bá padà kú nídìí rẹ̀ so bẹ́ẹ̀ ni ẹnìkan kan wa náà kárí pé àyàtà kàlánà yìí àyà ṣe pé a gbọ́dọ̀ jìnnà sí ni èyí tó lùwọ́ bá wá sí lónìí walaw anahum amanu wattaqaw iman àti bẹ̀rù náà ni kí apada sí bákan náà olùwàtò wa ní yá ayyuhal ladhina amanu la taqulu ra'ina wa qulu unzurna wa qulu unzurna wasma'u naam. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله برحمته من يشاء والله ذو الفضل العظيم قل وبني يا أيها الذين آمنوا ìpèní eléyìí látọ̀dọ̀ ọlọ́run ọba tó ń pe àwọn onígbàgbọ́ torí pé tí wọ́n bá pèèyàn yujibul intiba anida yujibul intiba pípe ni ìmọ̀ ó tají ni tí wọ́n bá ní Abdul Fatahi ẹ̀pẹ́lú àwọn yóò ṣe kí ni ẹnu èyí ó di ìyẹn òkè àtàní kí ló fẹ́ sọ ó yàtọ̀ sí kọ̀ọ̀kan ní wo sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sọ. So so ntìbá mi lè má dìde mo lè má jì kí n kára mi ó kí n kí n kíyèsí ntọ́ fẹ́ bá mi sọ kọ́dà ń gbà mí ìyẹn lè pè yàn bí Abdul Fatahi Abdul Fatahi Abdul Fatahi kí mo fẹ́ sọ kí sọ ń gbọ́ mi rìn mọ́ gbọ́ so làákàyè wọn wálé sori ala nabi sallallahu alaihi wa sallam náà máa ṣe kí yá Mu'adh yá Mu'adh yá Mu'adh yíwa ni labbaika wa sa'adaika ya Rasulallah yóò wá dá nàbì lóhùn sotori pé kíni òun ni yujibu al-intiba an-nida yujibu al-intiba so yóò tajiti nǹkan tí wọ́n ń pè yàn sí intiba ilmunadi ẹntì almunada ẹntì ń pè ọ́ ọ́ tajisi pé almunadi ọ́ tajisi sobakana taba wo ìpè tó lówó bá pè yìí bi wasfil iman olùwọ́ bá fi imani ròyìn oníyà ayò alàdínà àmánu ẹ̀yin onígbàgbọ́ òdodo dalilu ala anna tanfidha hadha al-hukm min muqtadayat al-iman nítorí tó mọ̀ sí ni pé ìdájọ́ tó fẹ́ wá lẹ́yìn ìgbà tó lu ọba pè wá àwọn tó pe àwọn onígbàgbọ́ òdodo kọ́lọ́n fi wá sínú wọn nígbà tí ó pe àwọn onígbàgbọ́ òdodo ó mi pé ìdájọ́ kan ló fẹ́ wá ń bẹ̀ àwọn wo ni wọ́n sì wà ní àkọ́kọ́ nínú olùgbàgbọ́ òdodo tó ní wọ́n bá ń dájọ́ ọ̀rọ̀ yìí kọ àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam ipe aa ah, ah, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo yìí tó bá ti wá báwọn ó fẹ́ mú ìdájọ́ wa nù ibn Mas'ud radiyallahu anhu ó ní idha sami'ta Allah yaqul ya ayyuhalladhina amanu far'aha sam'aka bí tẹ́ bá ti gbọ́ tolúwọ́bá ní ya ayyuhal ladhina amanu far'aha sam'aka yá dẹ etí rẹ̀ kalẹ̀ dẹ etí rẹ̀ kalẹ̀ ya'ni istami' kọ́ dẹ́tí fa innahu khayrun ya'muru bihi torí pé níta fi ní kọ́ dẹ́tí ni pé ntọ́lúwọ́ bọ́ pàṣẹ fún ọ oore náà ní nǹkan yẹn Ọlọ́run fẹ́ pàṣẹ oore kan fún yàn nu aw sharran yanha anhu àbí aburú kan lulú wa fẹ́ sọ fún wa pé ẹ stọ́pù ẹ ẹ dáa dúró ẹ má ṣe má tó bá ti gbé pé yá ayyuha alladhina amanu far'aha sam'aka tẹ́tí kọgbọ́n tó lù wọ́n fẹ́ wí abdullahi ibn mas'udi radiyallahu anhu òun ni ọ sọ̀rọ̀ yìí pété bá ti gbọ́ bẹ́ẹ̀ káyà títí ya tẹ́tí wa ni tó lù wọ́n ní yẹn يا أيها الذين آمنوا لا تقولوا راعينا قلوا أن ينبع بودو أي صحابة النبي لا تقولوا راعينا ẹ̀rọ mọ̀ sọ fún ànábì pé ìyá wa ní etí ẹ̀yìn pé tẹ́tí sí wa pé tẹ́tí sí wa ànábì ọlọ́run ni ẹ̀rọ mọ̀ sọ bẹ́ẹ̀ máa ṣe pé àwọn èdè mìíràn ń bẹ lẹ́nu àwọn èèyàn tó pé kọ́lá tí ẹgbẹ́ ẹlòmíì bá ń sọ sẹ́gbẹ́ rẹ̀ wọ́n pé kí tiẹ̀ ní báyìí gan-an bí kí wọn ní ẹwọ ọdá kan mà bá kọmọdé pẹ gbẹrẹ ọdá ìkàmà kẹ ń sọ̀rọ̀ ẹwọ ọdá kan mà à sẹpẹ ìwọ pàbí fàrẹ balẹ̀ ẹ mọ rọrọ báwọn ẹyàn yọ ń sọ̀rọ̀ láàrin ara yàn kí wọn aṣọ bẹ́ẹ̀ fún ẹgbẹ́ yàn pé fàrẹ balẹ̀ kódà bí wọn bá sọ fún ọmọ kékeré kí ni yẹn ó kó lára tì lọ́mọ ike tó bá ti nílà ká yìí o kí wọn sọ pé fàrẹ balẹ̀ sọ àbí ọdá kan mà ń tiẹ̀ so kíní òun yóò ní ọmọ yẹn lára irú àwọn ẹ̀kọ́ yìí ni olúwa bá ń kọ́ àwọn sọ̀hábà alimami ibn kathir rahimahullah wọ́n ní náà allahu ta'ala ibadahu almu'minin an yatashabbahu bil kafirin níbi àyà yìí olúwa bá ń kọ́ fáwọn mùmíní àwọn sọ̀hábà nàbí ń kọ́ fún wa ipe ẹ mọ́ máa lọ lè kọ́ ṣe àwọn kẹfìrí mọ́ fi maqamihim wa fi alihim níbi àwọn stand kan tó máa ń ní tó pé àwọn náà máa ń mú àwọn náà máa ń mú àwọn náà máa ń mú ìdúró òun ó ti mú ìpinnu yẹn bí báwo ṣe máa ṣe nì iṣẹ́ tiwa yìí báwo ṣe máa ṣe nì àbí fi maqamihim wa qa'dihim ibi tó máa ń kọ́ra tó máa ń jòkó bá kan èèyàn máa jòkó bẹ́ẹ̀ tó bá máa ń dúró bá kan ẹ̀ máa dúró síbẹ̀ láwọn tó bá jẹ́ kèfèrí láwọn tó ń jẹ́ yahudi tó ń sẹ́ni tó ń jẹ́ nasara kí ló fà alimami ibn kathir ní kí wa dhalika anna yahudu kanu yu'anuna min al-kalam ma fi at-tawriya lima yaqsudunahu min at-tanqis yẹni pé àwọn yahudi wọ́n ní àwọn ọ̀rọ̀ burúkú kan lẹ́nu àwọn ọ̀rọ̀ kan ń gbé kalẹ̀ wọ́n mọ̀ wá sọ sí anabi sallallahu alayhi wa sallam so tó bá ti wá sọ yìí ìsọ àbùkù ni àmẹ́ntí bá ń gbọ́ olùmọ̀ òkè àkílá wa burú ń bí ọ̀rọ̀ yí báyìí àkílá ah, wa burú ń bẹ́ẹ̀ àmọ́ àwọn ọmọ nǹkan táwọn ń sọ pé àwọn fi ń kẹ̀yàn lábùkù ni ṣẹ́gbẹ́tẹ́ bá ní ìwọ ọ̀dà kan mọ̀ nísìnyí sẹ́yìn pé ìwọ ọ̀dà kan mọ̀ ń gangba ló lè wá ní wàá wàdà tó ni wọn ò ní ká kébu ó sì lè wá ní wàá ìwọ ìbu kọ́ra ẹ̀ẹ́ ẹ̀ẹ́ lásán nínú èdè yorùbá náà ẹ̀ẹ́ tọ́ba ní ẹ̀ẹ́ ó lè jẹ́ kíni ó lè jẹ́ ìtó lè mú ìtumọ̀ méjì lọ́wọ́ tó pẹ́ ẹni tó gbọ́ngbà mi ó sì bínú èmi náà ẹ̀gbọ́n ẹ̀ tí ń ṣe sí mi ni wọ́n ni ah síbi ẹnu ṣe ẹ̀yọ́ ni ẹ̀yẹ́ mo kàn wíba wọn náà mọ̀ tó mọ̀ ẹ̀yẹ́ tó wí so irú ẹ̀ ni àwọn yahudi náà nírú àwọn èèyàn ọ̀rọ̀ báwọn tó máa ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ara rú ọ̀rọ̀ òun náà ni pé wọ́n máa ń sọ fún pé ra'ina ayẹkulu isma lana instead kan sọ pé anabi tẹ́tí gbọ́n nǹkan tá à ń sọ wọn wà ní ra'ina yẹn ni pé dẹ̀tí ẹ̀ mọ́ dẹ̀tí sí àyín yẹn ni pé tẹ́tẹ́ yìí rẹ kalẹ̀ tí ẹ mọ́ lọ́rọ̀ báwọn tẹ́tẹ́ yìí rẹ kalẹ̀ àmọ́ tẹ́tẹ́ sílá káyẹ̀ lẹ̀ kọ́gbọ́n tí mo sọ tí pé tẹ́tí sí mi àbí ṣe ń gbọ́ nǹkan tí ẹ dákun ẹ gbọ́n tí mo fẹ́ bá yín sọ yìí ẹ gbọ́n tí mo fẹ́ bá yín sọ yìí ẹ rí i pé ó yàtọ̀ sí pé tẹ́tí ẹ àsìlá káyẹlẹ so irú àwọn ọ̀rọ̀ yẹn ni ra'ina ọmọ wa ń wí fún anabi sallallahu alayhi wa sallam ìgbà tó wá ń wúrú ọ̀rọ̀ yìí àwọn tó ń já àwọn sọ̀hábà náà àwọn náà wá ń wírú ẹ̀ fún anabi sallallahu alayhi wa ibi ìrọ̀lọ́n tó wá ń sọ fún wọn pé ya ayyuhalladhina amanu atubatala umul iman olùwà bá kọ́ fi iman lélẹ̀ fún wa pé a ó fi rinlẹ̀ pé ẹ̀yin yìí mùmínì nìyí àmọ́ ẹ̀ ń ṣe nǹkan kan tẹ́mi ọlọ́wọ́n ọba tí mi yọnu sí tí mi fẹ́ látẹ̀kúlù ra ẹ̀yìnà ẹ mọ̀ sọ pé kánà bí ọya yín létí ẹ̀ máa ya wa létí ẹ̀ kọ́ gbọ́ nítorí ẹ̀ka wí kí wà kúlù ńsúrùnà ẹnì kẹwà kúlù ńsúrùnà wọ́sùmáàrù ntẹ́lẹ̀ mọ̀ sọ pé ànábì anabi dẹ́tí gbọ́ wa àbí anabi gbọ́n tí a fẹ́ níta fẹ́ sọ yìí àbí anabi a ní ọ̀rọ̀ láti sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó sá mú àpọ́nlé wa báwọn náà ni Olúwa bá ń sọ fún àwọn yẹni àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam bí ká máa sọ irú rẹ̀ fún ká máa sọ irú rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam Olúwa ni wàsíláàyò nítorí wọn bá bá sì sọ fún yín ẹ tẹ́tí ẹ máa gbọ́ ẹ gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu ìyẹn ni pé ẹ máa ń yáyà kúyà ntójúṣe bá sọ fún yín tẹ́gbà bòmí lọ so ntójúṣe bá sọ tẹ́yìn onírọ́ àwọn oníṣẹ́lẹ̀ yìí kò bá wa la mu kò bá àwùjọ ti wa mu kò bá mọ̀lẹ́bí wa mu lu ti wa mu olúwa ni ẹ má sọ bẹ́ẹ̀ wasma'u ẹ máa gbọ́ sí nítorí wọn bá sọ fún yín. وللكافرين عذاب adabun alim olùwà ní àwọn tó bá ń ṣe kìfìrí sọ́lọ́wọ́n ọba tí wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ìyà ẹlẹ́ta ìlérò yóò máa jẹ́ tiwọn so ni pé mùsùlùmí a máa rí gbọ́ yí pé olúwa bá kọjú ọ̀rọ̀ yìí sí àwọn sàhábà àwọn lẹ́ni àkọ́kọ́ al khasun li ashabi nabi sallallahu alayhi wa sallam walakin huwa aam lijami'i ummati muhammadi sallallahu alayhi wa sallam gbogbo àlùmọ́ anabi náà lọ́rọ̀ yìí bá wí a gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ̀rọ̀ sí anabi sallallahu alayhi wa sallam bí kò sí láyé má ẹ dákun kẹ́nìkan máa ń ṣe nǹkan kan bóyá nìkan ń ṣe kíní kan ní ìsinmi nǹkan yẹ̀yẹ́ kan bóyá nìkan ń gbá tébù orí ẹni tí ó ń jẹ́ wá onísùnà ni wá ń gbá tébù tẹ́nísì lápèjúwe wọ́n náà sì mà ipe kò sí ti ń jẹ́ tẹ́pù tẹ́nísì láyé ànábì ó yí ọbẹ̀ wa máa ní sanabi máa ń gba tẹ́pù tẹ́nísì ṣe rí pé ìwà ọ̀dẹ̀ tó lágbára nínú nǹkan báwọn àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì ọ̀pọ̀ láwùjọ àwọn èèyàn o ọ̀pọ̀ ní àwùjọ wa yìí gan àìlẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì sọ̀lọ́ tó yẹ pé wọn wá tóbẹ̀ kan sọrú nǹkan báwọn sí àwọn tí ń jẹ́ afá àwọn àyíbàbà rẹ̀ ẹ̀ káwọn ní sí baba ńlá rẹ mọ ìṣòro eléyìí káwọn ní sí àwọn baba baba sí baba baba ńlá rẹ mọ gbá tébù sọ kí wọn ẹsẹ kẹrẹ lọ́nà sọ pé àti tébù ń bẹ láyé àwọn baba ńlá mi ni ó mi pé baba ńlá mi ló fẹ́ ṣe kí ni ọ̀fẹ́ bù ìtumọ̀ ọ̀rọ̀ ẹni pé ọ̀fẹ́ bù ànábì sallallahu alaihi wasallam so tó bá rí ìrìn rẹ̀ sànàbí mọ̀ rẹ̀ báyìí wọ́n ní òun ti kíríkà sànàbí mọ̀ ń jẹyẹ gan ah inna lillahi wa inna ilayhi raji'un wallahi alazim àìlẹ́kọ̀ọ́ pọ̀ fáwọn èèyàn àìlẹ́kọ̀ọ́ pọ̀ sọdọ́kùn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹwọ ẹnu tí ọlọ́run bá fi ń sọ fún àwọn sọ̀hábà ipe ẹ gbọ́dọ̀ ẹ má ṣerú nǹkan báyìí fún anabi sallallahu alayhi wa sallam ipe ẹ má ma sọ pé yà wá létí ẹ tẹ́tí gbọ́ wa ntẹ́sọ̀ ni pé anabi wọ̀dọ̀ wáyà yìí gbọ́n tí a fẹ́ sọ a fẹ́ bọ́ sọ̀rọ̀ irú àwọn ọ̀rọ̀ àpọ́nlé báyìí lèyàn máa ń sọ sí anabi sallallahu alayhi wa sallam anabi wàláyé súnà nabi sallallahu alayhi wa sallam èyí fi ṣe ẹ̀yẹ bó ṣe lè wù kọ́ ma ẹni tó bá ní ìbọ̀wọ̀ fún anabi sallallahu alayhi wa sallam tó bá pa anabi lè súnà nabi èyí fi ṣe ẹ̀yẹ ẹ gbogbo àwọn nǹkan tó jẹ́ súnà táwọn bàbá kan là ń lẹ tó pé bídíà ni wàláì tẹ bá ń sọ létí àwọn èèyàn pé bídíà ni eré wọn sì máa gbóná àmọ́ nígbà tẹ bá ń sọ anabi ò ṣe kíní yìí ẹ̀yin ṣe eré àwọn èèyàn sì ní gbóná ẹ dákun ẹ wo ẹ à ń kọ́ ọmọ níṣẹ́ mọ́ jòkó ẹ mọ́ ní àwọn agbókọ́ ọmọ sàmẹ́nà òkìníkà kẹ́nìkan wá ní kò ní ẹ̀rí gbé mídíà ni kò ní ẹ̀rí wọn ni yé àwọn ọmọ e yìí kíníkà kíníkà kíníkà ọ̀dà sí mọ́lúdì sóhun lẹ́rì kí ló tinú ọmọ bíi ńjọ́ tẹ bá rẹ́ni tí wọ́n ń ṣe mọ́lúdì kẹ́ni kò ní ṣe kínú ọmọ àti kínú tiẹ̀ máa ń rún yín pé mọ́lúdì oṣù náà ṣe ní ìsìn ẹ bọ́ sí ń kàkiri gbogbo ojú títí tó ń gbádùn ẹ àti bí ìfẹ́ sí sunna nabi sallallahu alaihi wa sallam bó ṣe máa bá ṣe máa rí nù so olùwàbà subhanahu wa ta'ala ẹ wo tó sọ tó ní káwọn sọ sàn nabi sallallahu alaihi so kìdìntàsí káwọn èèyàn wọn wá dá sàkásà sí anabi sallallahu alaihi kéèyàn lanu ẹ pangala kéèyàn lanu ẹnu pangala kéèyàn ní anabi sallallahu alaihi ọmọ ọmọ ń báyàwó rẹ lásìpọ̀ nínú tí bá ń ṣe haidi lọ́wọ́ sẹ́rípẹ́lẹ́ yìí kò ní ìbọ̀wọ̀ fún ànábì ẹni tí ètì ẹ kírun dédé ẹni tó ń jẹ́ intimate friend rẹ̀ tó kó dáàbò bó tíra mẹ́ta lọ́kọ̀ fún lóríṣiríṣi ti fi ń dìfẹ́ǹdì rẹ̀ ọkọ̀ lìnàta adab lìnàta akọ̀l lọ́kọ̀kọ̀ lìnàta akọ̀l ẹni pé yẹn yàn ẹsẹ̀ láàkà ìpẹ̀lú àbíbù yìí o tíra ọkọ̀ tó kọ̀kọ̀ nù lìnàta akọ̀l ẹjẹ́ kéré wó pé ba pẹ̀lú àbíbù yìí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nígbà yìí o ó tún lìnàta adab ẹ jẹ́ ká lẹ́kọ̀ọ́ pẹ̀lú àbíbù àbíbù náà ní dìfẹ́ǹdì o ó tún kọ́ ẹlẹ́kẹta èyàn náà ti ẹlẹ́kẹta wọn máa tó ní ẹ̀yìn kíní ni tíra tí ó kọ ìmámù tíra ìmámù Gazali ẹ̀yìn ẹ̀ni ìran tí rẹ̀ mọ́ṣá so mẹ́ta ló sàfi dìfẹ́ǹdì àbíbù lérí ọ̀rọ̀ kùránì yorùbá kò sí kùránì yorùbá pẹ̀lú dr alaro sẹ́ẹ̀rù ẹni ẹni kò rí àbíbù tán òun gẹ́gẹ́ ló wá sọ pé kì í kírun àsìkò ó lásẹ́wó sì ni ó lọ ní àlè gbá ó gbé lórí Facebook ni ẹ wá wo ọ̀rọ̀ arìndìkan tó tó wá sọ kún ọ wá ní ọlọ́fẹ́yàwó kan ní Mísírà ó ní wàláhì olóhùn sì lọ lè jẹ́rìí èké olóhùn jẹ́rìí èké nítorí pé òun fẹ́ràn Àbíbù ó ní àmúhùnpadà wá gbáwẹ̀ mẹ́ta o olóhùn sẹ́wà láì lérí èké òun wá gbáwẹ̀ mẹ́ta òun náà lọ kọ́ sínú Facebook ẹ dákun sírò eléyìí lè wà ní ẹni tí yẹn ni pé yóò ní respect fa nàbí gbogbo onugbọ̀n ní dẹ́kọ̀ọ́ran yìí ètò ń búra sírò yóò ní respect fa nàbí sallallahu alaihi wasallam tó bá tiẹ̀ sọ ká tiẹ̀ ní pé common sense lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ẹ̀kọ́ tó wọ́n pé ee ntọ́lọ ní kan ẹ̀rọ mọ̀sẹ̀ ànábì wá sí wa ni mọ̀ ń Bukhari wá sọ pé kíní mọ̀ ń Bukhari rẹ̀ wọ́n ló sọ bẹ́ẹ̀ ìgbà tí wàá tú kéwú ọ wá tú ìfẹ́ ẹnu tiẹ̀ oníkàánà rasulullah sallallahu alayhi wa sallam ya'muruni fa atazir wa yubashiruni wa kuntu ahid ó ní wa ana ahidun ó ní anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ nkpamiláṣẹ fa atazir yóò wà ní kí san ojú ara sí fa atazir ní ń jẹ́ san ojú ara so nbí tí mo ti lọ ntí ń jẹ́ atazir ó ní pé màá ró ẹni tó bá ń ṣe hajj tó bá rò rò kódà kó bá wọ sòkò tó bá wọ skẹ́ẹ̀tì àbí kí ni wọ́n máa ń pè tó bá ti àbúrò ṣomọ́ra àbúṣe kí ni kan òun àtọkọ rẹ̀ wọ́n lè ṣe kí ni wọ́n lè jọ wọ́n ti wà lẹ́yìn ẹ̀gbẹ́ ara wọn kò sí tí ọlọ́wọ̀n ọlọ́wọ̀n sọ pé kí wọ́n ṣe irú yẹn wọ́n sọ pé wọ́n tú fa àtẹ́zìrì wọ́n pé yóò ní kí n lọ lè kí n lọ lè ṣan ara fa so ni pé ibi tí mo ti lọ́ọ́ gan ni pé àwọn ẹni wọ̀nyí wọn ò ní respect fún anabi sallallahu alayhi wa sallam wàláhi anabi ọjọ́ wọn lójú bàbá wọn jọ lójú anabi lọ baba wọn ọjọ́ lójú anabi lọ ẹ̀rọ bẹ́ẹ̀ pé ẹ̀bẹ̀ pọ́lọ́run rán ni sí ẹ̀bẹ̀ pọ́lọ́run rán ni sí baba wọn àbí bàbá yín gba wá yìí ni wọ́n lè rédí ọ̀rọ̀ so ní pé anabi sallallahu alayhi wa sallam lọ́gbọ̀dọ̀ ju everybody lójújú ẹ̀wọ̀n tí ọlọ́wọ́ bá ń kọ̀ máa ń de wa ti ń sọ fún wa ipe ẹ mọ sọ̀rọ̀ èdè báyìí gan bó ṣe mọ iye mọ sọsọ anabi sallallahu alaihi wasallam kátó alẹ yẹn mọ sọ tí ọdá tó burú kí o tó wà mọ sọ pé anabi sallallahu alaihi wasallam ó rẹpù anabi rẹpù obìnrin ah, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú hadith tó ń ká sẹ́ni àdánwò bá àwọn èèyàn o àdánwò bá àwọn èèyàn ẹ dákun sínú ìgbà yìí tẹ́ ń sọ̀rọ̀ ọ̀hún gan ṣé ẹ̀yin tẹ́ kéwú ẹ̀ jòkó ń bẹ̀ ni àwọn pàtó ipá àdánwò ti bẹ́yìn gan náà kò sí alwala kò sí albara lillah ẹ̀yin fẹ́ràn yẹn torí ọlọ́run ẹ̀yin fẹ́ràn yẹn kẹ́ ẹ kórìíra yẹn torí ọlọ́run ẹni tó bá kórìíra ìkórìíra ìkórìíra àsọ̀bíyà náà ni tóró dá mi lójú pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà tó pé wọ́n máa ń rọra pé yé ẹ̀wọ̀n tukutu tí mo dirun tú fàtẹ́sẹ̀rẹ̀ yá á máa ń rọra lérí jòkó tí ò bá rí bẹ́ẹ̀ ni ọ̀yẹ́ kí n tẹ ọ̀yẹ́ ká ti rẹ́ni tí ó sì rọ́dù nínú gbogbo ẹ̀yin mọ̀rẹ̀kàzí ààrẹ tó sì rọ́dù àwọn ìsọkúsọ tí abibu ń sọ ta sì rọ́dù fún ẹkẹ́ inú sì rọ́dù padà àbí ààrẹ nìkan ṣé ń gbà tábò tó sọ sọkúsọ ń jọ sí gbogbo ilẹ̀ dìde lẹ́nu sì rọ́dù fún ẹ wá sì rọ́dù fún ìta ń wí náà à ń gbàtà yìí náà mọ̀ pé sọkúsọ ni mùdírù sọ sọkúsọ dẹ̀ntálẹ̀jẹ̀ ló ti fọ́ gbá nìkó tó ti fúnkó fúnkó fúnkó fúnkó tẹ̀lé wá dàrú so òun ni pé èèyàn máa ní àpọ́nlé tó ga fún anabi sallallahu alayhi wa sallam ni sùkátó wájú pé nìkan ó wá tẹ wá ń yanu gbà o ń wá anabi sọyìn tí ń bú anabi sallallahu alayhi wa sallam sùkúdà mùsùlùmí gbọdọ̀ tara tí a bá rí i pé ẹnìkan bú anabi àmọ́ ìtara yẹn èèyàn gbọdọ̀ mọ òǹdíwọ̀n ìtara ọ̀hún àwọn kọ́ ni pé kẹ́ntì ṣe mùsùlùmí ẹ̀rí pé lẹ́yìn mẹ́ta yìí kí ni yẹn ṣẹlẹ̀ ní Kánò tọ́lẹ́nìkan obìnrin ni wọ́n ní kí n ṣe mùsùlùmí ó wá bú ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ àbùkù sí ànábì sallallahu alaihi wasallam àwọn haúsá sì ló lè ṣe kí ni wọ́n lọ lè pa pípa yẹn ìkọjá àlà ni ìkọjá àlà ni ìtara tó kọjá àlà ni ntẹ́lẹ̀ ṣe òun náà ni pé kẹ́ ẹ gbé lọ sí court kẹ́ lọ lè fẹjọ́ rẹ̀ sùn àwọn ìjọba pé n tó ṣe rèé ẹni eléyọ̀ da ìlú rú sojọba ní wàá dìde pé ó sọ bẹ́ẹ̀ àbó sọ bẹ́ẹ̀ tó bá lóun sọ ha tó bá ní sọ bẹ́ẹ̀ òun ọ̀ya nà á sẹ́rí afẹ́fẹ́ padà gbogbo tí ń jẹ́ ẹ̀ newspaper kọlọ̀lẹ́ sọ pé ò wí bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ news kẹ́kíní àwọn kọ̀nàwátù tẹlifẹ̀síyà gbogbo àwọn television station ọ̀ sọ gbogbo ẹ̀ pé yìí sọ bẹ́ẹ̀ o ẹ̀hẹ́n yóò wá free kìí ṣe pé èèyàn ni ó mọ̀ wá tẹ́kì lẹ́mọ̀ mú ìdájọ́ látọwọ́ ara wa lámàlò kí wàá lójúṣe tiwa tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam bóyá ẹnìkan tó jẹ́ mùsùlùmí náà ni tí eré rẹ̀ dàrú tó fẹ́ jí pé wá ń ta ń sọ̀rọ̀ àbùkù sí anabi níta àwọn oṣù fún wa ni pé àwọn oje kó yẹ pé anabi sallallahu alayhi wa sallam kò kí ń ṣe ní àbùkù so lẹ́yìn náà àkọ́kọ́ náà ó kílẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run pé anabi ṣe ní àbùkù yóò kàn wá jẹ́ kó yẹ pé ń tọ́ ń fọwọ́ fà yìí ń tí ó ba ayé rẹ àti alkiyama rẹ jẹ́ yányá ni pé ń tí ó ba ayé rẹ jẹ́ àti alkiyama rẹ náà ni ń tọ́ ń fọwọ́ fà yìí pẹ̀lú pé yóò dùn wá lẹ́nu pé ahọ́rọ̀ ah, wo ni ẹ̀yin sọ sáà nẹ́bí sallallahu alaihi wasallam yìí so lẹ́yìn náà tí ẹ bá lágbára tó apẹ́ nìyẹn bá kọ́ ni kí ẹ náà nǹkan kí ẹ wá kọ́ dáadáa nẹ́bí sallallahu ẹwúrúgba kan tẹnìkan kọ kíníkan jáde tó ní anabi sallallahu alaihi wasallam ń gbé kò wá ṣe kankan láyé ju pé anabi wa da irú lọ àwọn èèyàn wa kọ nǹkan padà lóríṣiríṣi kó làwọn afáàn wọn sọ pé ẹ má jẹ́ kó di wàhálà ẹ̀yìn tí ó ń jẹ́ nǹkan tánàbí fi tún ayé ṣe oníkẹyìn wa sọ kẹmọ wa kọ sáyé káwọn èèyàn olùgbà tó pé kíkọ náà lòun náà kọ òun ẹni ẹ wa kọ sí gbogbo ayé padà pé anabi hmm, tó a kó bá sọ jáde lẹ́nu ni kí ẹnu ò jẹ́ kí ẹnu sọ padà lẹ́nu fún pé ń ń gbé anabi ò rí báyìí bá anabi sì rí ni pẹ̀lú ìtara tí ó sì ní kọjá àlà sọlẹ́ ní jẹ́ pé èèyàn mọ rírì anabi sallallahu alayhi wa sallam so pé yẹn sì mọ pàtàkì bí anabi sallallahu alayhi wa sallam ṣe jẹ́ sí wa àmọ́ kí wọ́n máa bú anabi sallallahu alayhi wa sallam kí wọ́n wá dákẹ́ kọ́mọ́ni ẹ̀ ọlọ́run lọ́lẹ́sìn ẹ̀ ọlọ́run ò gbìjà Eh, ọlọ́run eh, ọlọ́run ṣe gbìjà so irú ẹni lára rẹ̀ ìmánì tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ tọ́lọ́wọ́n bá bínú sí náà ni so ní pé ibi mo ti lọ́ọ́ gani pé wáyà ta kà yìí olúwa ní ẹ̀yin èèyàn ẹ̀yin onígbàgbọ́ òdòdó yẹn ní pé sọ̀hábà ẹ má máa sọ àwọn èdè àbùkù sí anabi sallallahu alayhi wa ma ọ̀rọ̀ tó ńlá náà ni ẹ máa sọ sí anabi sallallahu alayhi wa sallam níbi láti mà ipe àti anabi sallallahu alayhi wa sallam ẹni tó ṣe pé olúwa ọba subhanahu wa ta'ala òun gangan ni máa ń dáàbò bo ìjọmọlúwàbí rẹ̀ olúwa ọba gangan ni ń dáàbò bo ìjọmọlúwàbí anabi sallallahu alayhi wa sallam sobakana nínú ẹ̀kọ́ yìí ó rí pé pé àṣẹ kódà kí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ò dá sáà nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kan náà yóò tó rí ma pé àṣẹ al-imani muqtada li kulli al-akhlaq al-fadila ẹni tó bá ní imani gbogbo ẹgbẹ́ yẹn sì lè kó ní wàtó tí o bá ti ṣe tí o bá ti ní imani sí i ó wọn ò ṣe kíni kò ní ìwà náà wọn kọ́kọ́ gbé al-imani wa kí yá ayọ̀ alladhina amanu ó gbọ́rọ̀ imani wa ó sì wá fi ìwù àtẹ̀lé la taqulu ra'ina ipe imani ni máa ń dìtámì ìwà fún yàn wàláhì tó bá ní ìwà tí ò bá ní iman ìwà yóò padà bàjẹ́ máa la torí kọ̀ mọ́ kókó tóun fi ń wù àwọn amẹ́ tó ṣe pé iman ni ìfi ń wù wà kódà yóò tó bá fẹ́ sí wà wù iman yẹn ó da padà pé ah ń gbọ́dọ̀ ṣe báyìí ṣùgbọ́n kan náà àtòrí gbọ́nú ayé yìí pé a jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa wò pé ah báwo ni ṣe ni máa jẹ́ ẹni tí àwọn ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ àbùkù ẹlòmí ọmọ ọ̀rọ̀ rẹ sọ lẹ́nu o àfọ̀rọ̀ àbùkù náà ni náà ló máa sọ síyàn so irú nǹkan bá wọn ni máa ń dá fìtínà lẹ́wọ̀n ẹ̀rù kẹ́rù kẹ́rù mọ́ni pé ẹlòmí ọ̀nà ọgọ́rọ̀ sọ èkó sì mọ́ sọjú àwọn náà lọ kódà kan máa bá rú ẹ̀ nínú ìṣesí ẹni tó bá jẹ́ mùsùlùmí sùnyẹn máa ń ma èèyàn máa ń ma من لم يرحم صغيرنا ولا يعرف حق كبيرنا سبحان النبي صلى الله عليه وسلم bí Ọlọ́run ṣe kọ́ lẹ́ bó ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ láti ara nabi sallallahu alayhi wa sallam ni eléyìí so bákan náà nínú àwọn kan tí a rí níbi ọ̀rọ̀ yìí onípolówó bá ní wasma'u yẹn ni pé tí n bá ti sọ fún yín ẹ máa tẹ̀lé o yẹn ni pé tí yẹn fi lè jẹ́ mùsùlùmí òdodo àfi kí yẹn máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó bá ti sọ fún yàn kí ọlọ́run ọba kó ṣe wá ní olùgbàgbọ́ òdodo sọ̀bákanná iman tí èèyàn fi máa ní ìwà tí ó da ọlọ́run kọ́mọ́ṣẹ́ àṣẹ nírọ̀rùn fún wa hadha wa sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama taslima naam. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh alákùnrin sábà à ń bẹ̀rẹ̀ kí bá fi àfọ̀ kí bá fi ṣe ìkìlọ̀ fún àwọn kéékèèké tí ó yẹ pé lásìkò bíi aago mẹ́ta táwọn yẹn máa ń ṣe náfìlà yẹn wọ́n wà kọjá lára mọ́ṣáláṣí wọ́n máa wá gbá ìlú tó di pé gbogbo mọ́ṣáláṣí wa máa mì jìjìjì gbogbo àwọn tó máa ń ṣe náfìlà lọ wọ̀n níye ká gbádùn ìbálàtà láwọn ṣe ẹlẹ́kùn tó wọn kíkálukú àwọn òbí kápá wọn sí wọn kó bá pèlú fáwọn ọmọ wọn báwọn ọlọ́run kò ṣàánú wa nílọrin yìí ni gbogbo nǹkan tí ò da la máa fi ń ṣe fáàrí nílọrin la máa fi ń ṣe fáàrí taba ń rí ìsọ àwọn ọmọ ọlọ́mọdé alágbe ọmọ kéèké a máa fi ṣe fáàrí nílọrin wọ́n máa ní kò síbi táwọn ẹtì máa ń dùn tó tó ìlọrin tẹ́bá ní kí àwọn ẹ̀ ń dùn òun náà ní kí wọ́n máa ṣe kí ni àwọn ọmọ kéèké wọ́n máa gba amúdáwá lámúṣẹ́rí náà. tó yẹ kọ́ yẹ kó bí kọ̀ọ̀kan kọ́ kó jókòó ọmọ fún ní irú kan báwọn tó yẹ kó gbọmọ láàyè fún irú ẹ̀ náà ló tó wá débi pé tí ẹni tí ń wo gbàtà ìtàbí tí irú èmi fi ṣe kéèké wo ipe ǹjẹ́ èèyàn ń jáde lóru kiriki ẹ rí ọmọ ọdún mẹ́wàá báárà náà ni wọ́n wá kiri wọ́n wá lè gbé agolo wọ́n wá lu káàkiri wọ́n ma lóòdù ní mọ́júmọ́ yìí gan ìní gan lé àwọn èèyàn tó mẹ́ta àti jí ẹ̀tùmọ̀ kiriki ẹ̀nìjà gbádùn àṣebẹ́ lẹ́fẹ́ jìyàn ni yẹn ti jí ẹ̀tùmọ̀ alẹ́gẹ̀ yẹn ẹ̀ dìde kíríkà kíni fi kíni wàhálà bẹ́ẹ̀ tó mú gbóbá yẹn máa pariwo kí àtàgbàlagbà àtọmọ kékeré wàláhì àzìm èyí ó lé nílẹ̀ alákàkàn bẹ́lẹ̀ yàrá yóò mọ̀ sí yìí ni wàláì làzẹ̀ torí ìsùn lọ́wọ́ ni àtọ́jú ọ̀run mọ̀kàn tí gbọ́ ariwo òun mo ṣe jí báyìí rí kọ̀ọ̀kan eré nǹkan kan dún kàkàkàkàkà ó ó ó pé ah irú àwọn ọmọ wọlé lẹ́yìn báyìí nìsín mo á yọjú sọ pé ìwà fún ọ ní ẹgbàá níbi tó ti máa ba ọ níbẹ̀ hùn so ẹwọn kan bí wọ́n yẹn ń ṣe káàkiri nù ẹwọn kéèké ẹ parú àwọn bàbá yìí dá wàláì lẹ́nu àwọn òbí tó bí ọmọ tí àlejò àwọn jọmọgbé jọmọgbé wọn ń bẹ tó bá gbé ọmọ yín ẹwà ní pé wọn ń ṣe ẹwà ní ẹmọ ẹmọ ẹmọ ayé kan ló ṣe yín kí ọmọ fi ọmọ kékeré kalẹ̀ ní aago mẹ́wọ́ láago mẹ́ta òru kọ́ ọmọ kiri káàkiri wàláì wà ilẹ́kọ̀ọ́ tó ga jù ni wà ilẹ́kọ̀ọ́ tí ò dáa sọ̀dá kan jẹ́ ká mójútó àwọn ọmọ yìí àwọn ọmọ yìí àwọn ọmọ nǹkan yìí làwọn ń ṣe nǹkan yìí so lẹ́yìn náà ẹ tó wò òtútù náà tó ní kọ́mi kó tó máa kiri kí ló dúró kó máa kiri káàkiri ẹ sọ ọlọ́run kó ṣàlùfà ẹ̀dá kan jẹ́ ká kí sáwọn ọmọ yìí o sì kọ́ lọ́run kí o ṣe gba àwọn ọmọ wa ní ọmọ alálùbáríkà náà. Jazakumullahu khairan assalamu alaikum oníbẹ̀rẹ̀ ni nígbà tí ẹ sọ yí pé kìyàmù lẹ́yìn àti irun tàràwí bákan náà ni séèyàn lè kí irun kìyàmù lẹ́yìn ní rákà méjì méjì ní ẹ̀mẹ́jọ eight times àti wítìrì mẹ́ta méjì méjì lẹ́ẹ̀mẹ́jọ ah, ah, rọ méjì méjì mẹ́rin náà ni ànábì ní ká kí so àbí kí n kí ní mẹ́rin mẹ́rin méjì so kí wọn kí wítìrì sí so wallahu a'lam bákan náà sí ẹni tí ó fi ẹsẹ̀ gún ìgò tí ẹ̀jẹ̀ blood sì jáde lẹ́sẹ̀ rẹ̀ ǹjẹ́ àwẹ̀ ìwẹ̀ ẹni náà ó bàjẹ́ àbí kò bàjẹ́ àwọn ẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ kéjẹ jáde ní ẹ̀ṣẹ̀ yàn kọ́dà kó ṣe pé kọ́dà pípẹ́ nu lẹ̀ jẹ́ ti jáde tí èèyàn ti di pé èèyàn gbé èèyàn gbé mi so èèyàn àwọn èèyàn ọ̀bàjẹ́ so wallahu a'lam. oníbòrò ní asalaamu alaykum ǹjẹ́ àwọn àgbà nínú àwọn àlùfáà súnà lè jókòó síbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ àbí wọ́n fi sunna nabi sallallahu alaihi wasallam ṣe ẹ̀yẹ àbí wọ́n ń tako hadisi tó wá ní pé irun gbọ̀n tàbí àwọn nǹkan kan mìíràn tí ó ní ẹ̀rí tí ó fẹsẹ̀ múlẹ̀ ń fi ọ̀rọ̀ yẹn ṣe bí ẹ̀sìn àbí. ọlọ́run kó kó ṣàánú fún wa ni ṣe rí ntí akọ́fẹ́kọ́ yóò bu wa ni pé tí èèyàn bá máa arọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan nìyẹn tíyàn ọba gbà pé mathubatun min indillahi khair tó bá gbà pé ládá tẹ́mi ò rí lọ́dọ̀ ọlọ́run lójú mi lójú o ẹ̀ṣẹ̀ tẹ́mi ò lọ́dọ̀ títí mo lè ṣẹ̀ òun ni èmi ò ní gbà ìníṣẹ̀ so èèyàn lè ṣe súnà bó ṣe kéèyàn ṣe gbàtàn bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ dandan bó lẹ́nu ìwé tó tó nílé blast rẹ̀ so tó wáyé kó bẹ̀rẹ̀ ní dandan inú kó dìde kó bẹ́ẹ̀ immediately pé àmì ọmọ pé nonsense òsì rẹ̀ ń ṣe yàn kó kàn dìde bá tàn pò ní lọ́rọ̀ sọ sebúlú wọn bá sọnù alukur'an gan pé táwọn kan bá jòkó tó wọn fi àyà kur'an ṣe ẹ̀yẹ wala taq'ud ma'ahum má jòkó tì wọn sùgbẹ́mí ó ní kó lọ́dọ̀ wọn hatta yakhudu fi hadithin ghayrihi tó ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi innaka idhan misluhum tó bá dìde wọn náà dìde dé wọn nù ó dìde dé wọn nù so ni pé eru ẹni tí ó bá ń jẹ́ onísúnà báyìí tírun kan báyìí bá ti ẹ̀ka ọmọ bíi jòkóhùn ń tó dáa jù wọn ni kéèyàn ó dìde kó ń tí wọ́n bá dúró sọ tí bínú dìde kó ń so yíyún ni ń tó yẹ kéèyàn ó ṣe so wallahu a'lam. asalaamualeykum can we teach student topic or subject that contradict sunnah if it is compulsory in school in school curriculum ntikele then I have a friend that used to proud with charm can I continue to say or respond salama with him after explanation. na tí a kan bá fún yẹn ní àwọn topics tó kọ́ ta ko sunnah nabi sallallahu alayhi wa sallam nínú syllabus nítorí ó ṣe ni pé èèyàn kọ́ àwọn ọmọ èèyàn wàá jẹ́ kó yé wọn pé kíní ìkọ̀bẹ́sẹ̀ mú ọ kódà o sọ àmọ́ kẹ́kàn mọ̀ pé kódà náà ni wọ́n fi ní ká ká kọ́ yín so sórí gbà mi wọ́n lè kọ́ ní nǹkan tí ọ̀dà kí o fi lè mọ̀ níjọ́ tí yẹn bá pàdé nǹkan yẹn so bí wọ́n ṣàlàyé fún ẹnìyẹn nìyẹn so ẹni tó lóun ní ọ̀rẹ́ tó pé máa ń ṣoògùn àbí ipe so wá òkú tó ń bá ti bá a sọ̀rọ̀ tán ẹ́ ìmọ̀ àwọn kúkú sí fáàrí tọ̀ tó bá ti wáyé àwọn afẹ́ wọn afẹ́ bá a sọ̀rọ̀ wọn pé sóun lè mọ̀ sálámà sí tó yẹ pé kò gbọ́ tó sì ń kọ́ntínú lórí aburú òun náà so tó fi wá kó bọ̀ jìnnà sí jìnnà sí so lẹ́yìn náà tó yẹ pé èèyàn bá sì ń súnmọ́ lónìí báyìí tẹ́ ń jẹ́ orin wọn mọ̀ káyẹ́ kan náà ni so òun ni pé kí n yóò jìnnà sí irú ẹni báyìí so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ bídà ni kí ènìyàn tẹ́wọ́ sókè láti gba àdúrà tàbí ṣe ṣé bídà ni kí èèyàn tàbí ṣé bídà ni kéèyàn kírun kéèyàn fi irú ọwọ́ náà bọ́jú mọ́ gbogbo ara. tí wọn bá fẹ́ ṣe àdúrà sókè yàn tẹ ọwọ́ nínú sunan nabi sallallahu alaihi wa sallam lélẹ́yìí wa sọ àmọ́ títẹ́wọ́ yìí wọ́n yẹ ká lákìsì àwọn afáṣàlàyé pé ìtẹ́wọ́ lẹ́yìn gbogbo òórùn ṣẹ̀pá nǹkan báyìí sálámù asálámù alaykum ó kàn tẹ́wọ́ ni lẹ́ẹ̀kan náà sólè yìí ó tako súnà nàbì sallallahu alaihi wasallam àbíkọ́ jẹ́ kí gbogbo àti ìyàbá ti kírun tán àbíkọ́ tẹ́wọ́ kọ́ sàdúrà ó tako súnà nàbì sallallahu alaihi wasallam àmọ́ tó bá ṣe pé ẹ̀kọ́ kan tó kí wọ́n yẹn ní bùkátà kan sólè yẹn kàn kírun tán lè yẹn wá tẹ́wọ́ láti bẹ ọlọ́run òsì so àmọ́ kó jẹ́ pé èèyàn wá ṣe tán èèyàn wá fi bọ́jú yìí wọn ti ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ dáhà ni torí pé kí ni kò sí ẹ̀rí tó lálàáfíà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi pé èèyàn máa ń fi ọwọ́ bọ́jú àyàfi nígbà tí a bá fẹ́ sùn ní alẹ́ so a tù sí ojú nìkan kọ́ láti fi bọ́ a fi bọ́ ojú àti ibi tí ọwọ́ wa bá ká ní ara wa sọlẹ́ ni ntúnjẹ́ ìlànà nàbí sallallahu alaihi wasallam níbi àdúrà kódà nàbí sallallahu alaihi wasallam sọ pé nínú àwọn okùnfà tí máa mú àdúrà gbà wọn ni kéèyàn tẹ́wọ́ sí Ọlọ́run ọba náà ní níbi hadith wà nínú pé ẹni thumma dhakara rajulan yutilu as-safar as'as aghdar yamuddu yadayhi ila as-samaa ya rab ya rab ìpẹ́ nìyẹn oúnjẹ nírin àjò ọwọ́ àna ti pẹ́ ọwọ́ àna wọ́sọ́lọ́run ń bẹ Ọlọ́run ọba so sheikh uh, bin baz àti uh, sheikh uthaymin wọn wá ní ẹni yẹn ata bi asibabi aw bi sábàbí istijaba inú àwọn kan tó máa ń jẹ́ ká dùn àwọn gbà náà lẹ́nu yẹn ṣe yẹn pẹ̀lú bó ṣe tẹ́wọ̀n tí máa ń jẹ́ kí àdúrà àwọn gbà ni so kéèyàn tẹ́wọ̀n kò sí ní tí burú mbẹ́ àmọ́ kò sí fífi ọwọ́ yẹn bójú àfi ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́wọ́ àdúrà para ìgbà tí ẹ̀ máa fẹ́ sùn nìkan lè yẹn máa ń fọwọ́ àdúrà para so wallahu a'lam. assalamu alaikum warahmatullahi wabarakatuh à ń fi eléyìí rán ara wa létí àwọn táwọn àwọn ọmọ ìyá tàbí máa ń kójọ sí ìtẹ̀lẹ́ fún níbi fúrógíráàmù halkoto àìníyà tàbí sí hildum tún tàbí máa ń ṣe lọ́la inṣàlá ń bọ̀ wá bẹ̀ wá wọlé four thirty kádà tó lọ́wọ́ ká ṣe ìbọ̀wọ́ jà dáadáa ká sì pàdé so ìjọba ti ṣe ní ẹ̀tọ́ lé ọ̀la yóò gun ọlọ́wọ́n bá ó tún di ẹ̀yìn Ramadan. naam oníbẹ̀rẹ̀ salamu alaykum ǹjẹ́ ó tọ́ kí ìyẹn máa kírun ní masjid tí wọ́n ti ń ṣe bídíà lẹ́yìn náà kí àwọn tí wọ́n ń ṣe wáàsí ní masjid yìí a tún máa fi súnà ṣe yẹ̀yẹ́. ṣẹlẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí àdáwò ni kí olówó akọ́ ṣàbáwá ká kú òun ni bí kò ṣe àyè súnà fún oníkálukú ní kí masalasi súnà kọ́lọ́mọba kò ṣe fún oníkálukú ẹ wọ́n mọ́sídẹ̀ẹ́ Umar nísìnyí àbí masjid fatima àbá masjid tó rí bẹ́ẹ̀ lóríṣiríṣi tó jẹ́ ti sunna ẹ̀dá kúta ní wàá bẹ̀ tí wàá sọ irú katakata wọn bẹ́ẹ̀ sọ àwọn tó bá jẹ́ kí mọ́sálásí àwọn oníbídíà náà ni àwọn tó kí bídíà yẹn sì ní kò gbé wọn dé ipò tí ó sọ wọn di kẹfìrí tó jáde kó nu ẹ̀sìn so a sì máa kírun pẹ̀lú wọn náà ni so àfi tá a bá rí mọ́sálásí míì àwọn ká máa wá dá jàmáà dó lé ká nabi yíyún ta so lẹ́yìn náà sì ni ẹ̀rí sì wà ìpínyàn lè kírun lẹ́yìn oníbẹ̀dẹ́ à tí ìbá ṣe kó bá jẹ́ kẹfìrí kódà alhassan basori mbẹnu bukhari ó ní sọlí kalifa mubtadi wa alayhi bẹ̀rẹ̀ àìtùhù so bídíà rẹ̀ onífèrí ẹ̀gbẹ́ nǹkan ẹ̀ ìyẹn ni pé bídíà tí ò bá ti sọ di kẹfìrí tí èpè sì ń ṣe bídíà yẹn lórí irun so kírun kò sì jáde ní tiẹ̀ kódà tó bá fi máa ṣe la ilaha illa astaghfirullah tó kí wọn tó wà mọ jòkó ẹ tí wọn á tún ṣe hmm, àbí kọ́ mọ jòkó ẹ mọ wá wù wọn ìyẹn ọba mu jádejáde lẹ́sẹ̀kẹsẹ̀ ó fi mọ̀ pé condition ni mú ọ wá kírun bẹ́ẹ̀ so wallahu a'lam naam. No oníbẹ̀rẹ̀ ní ṣé àfa alùsúnà lè jẹ sàrà sọ́dọ̀kọ̀ tàbí ṣé onísúnà sì lè fúnyàn ní sàrà charity gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ pé anamsọ̀lá ọ̀sọ́lá ń sàrà lọ́wọ́ àwọn èèyàn àyàfi ẹ̀bùn gifts. àwọn kankan bẹ tó ń jẹ nǹkan ẹ̀ṣà wọn máa ń pè ní khususiyatu rasul sallallahu alayhi wa sallam àwọn kan tó special fún anabi nìkan irú ẹ̀ ni àyè máa jẹ sàrà anabi ni kò kí ń jẹ sàrà àwa lè jẹ sàárà tá a bá ti ní bùkátà sí tó pé a bá ní bùkátà sí pé ká ká gbà kò sí ní ká má gbà so àwa náà sì lè fún yàn ní sàárà so tó yàtọ̀ sí ẹ̀bùn so bẹ́ẹ̀ làwọn sì lè gbẹ̀bùn a sì lè fún yàn ní ẹ̀bùn bákan náà kò sí tó burú anábì nìkan ni kò kí ń jẹ sàárà àtàwọn fámìlì rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ so àwọn yẹn ni wọ́n ń pè ní ahàlù rẹ̀ náà. Unbeiri, if someone is performing ghusl janaba and in the process before he or she finishes performing it, that person farts. So is he or is he or she going to restart his uh, the ghusl or he or she will continue? tí a bá ti ń ṣe ìmọ́ra tó tóbi àwọn ìmọ́ra kéékèèké náà yóò kó sí lábẹ́ ìmọ́ra kékeré ò sì lè ba ẹ̀yìn ẹ̀gbẹ́ kékeré kò lè ba ìmọ́ra ńláńlá jẹ́ sọ wọn tó bá ń wẹ jẹ́nàbà lọ́wọ́ tí ẹnìyàn wá so kò wá fẹ́ nǹkan kan wá fẹ́ kò ṣe jẹ́nàbà rẹ̀ yẹn kó wọn bá nìṣó kó wọn bá nìṣó so tí ó fi wẹ̀ tán so tó bá ti yá njẹ́ ó kàn ṣe ni pé tó tún súnmọ́ ju ọ̀rọ̀ àwọn afáàkan ọ̀pẹ́ sí méjì lórí ẹ̀ ń bẹ́ẹ̀ nù ẹ̀rí mi tó ni pé kọ́lá kò tó ní dálọ́ láyẹ̀ padà mọ́ tó bá fẹ́ kírun ó lè mọ kí bẹ́ẹ̀ so ó mẹ́nu afáta ni kó ṣe ihtiyat kó tún àlọ́ lámì ṣe láti fi bun láti fi fi ààyè àyíbá àmà kalẹ̀ so àmọ́ pé iṣu yẹn gangan kò ní kankan ṣe fún janaba tí èèyàn ń wẹ̀ lọ́wọ́ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni does Islam forbid doing of beard? na bóyá tẹ́lẹ̀ yẹn fẹ́ sọ ni pé bóyá kí èèyàn máa dá irun gbọ̀n èèyàn gbọ́dọ̀ dá irun gbọ̀n tí ì bá ṣe pé bóyá ó funfun irun gbọ̀n tó bá funfun náà lèèyàn máa fi dá èsì so dá irun náà sì ní ọ̀pọ̀ yóò jẹ́ dá ìdúdú ó lè jẹ́ kọ́lọ̀ míì so bẹ́ẹ̀ ni irun rí náà èèyàn dá rẹ̀ àbíjẹ́ náà wá cream tí ó máa jẹ́ kírun mi kọ́ dá irọ́ tí irun bá funfun tí gbogbo eré bá funfun tán náà lè lè dá ẹ̀rẹ̀ yóò sì gbọ́dọ̀ dá ẹ̀rẹ̀ ní dúdú so ẹni pé ẹ lè fi àwọ̀ mi dá irun rí náà so lẹ́yìn nítorí ń pẹ̀lú ọ̀rọ̀ dá ẹ̀ wallahu a'lam naam subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.